yà sí mímọ́ yà sí mímọ́ yà sí mímọ́ yà sí mímọ́ means sanctify yà sí mímọ́ means sanctify ẹ ya ara yín sí mímọ́ ẹ ya ara yín sí mímọ́